Ìṣe àwọn àpọ́stélì orí kẹsàn-án. Ní gbogbo àkókò yìí, Sọ́ọ̀lù ń fi ikú dẹ́rù ba àwọn ọmọ ẹ̀yìn Olúwa. Ó lọ sọ́dọ̀ olórí àlùfáà, ó gba ìwé lọ́dọ̀ rẹ̀ láti lọ sí àwọn ilé ìpàdé tí ó wà ní Damasku. Ìwé yìí fún un ní àṣẹ pé bí ó bá rí àwọn tí ń tẹ̀lé ọ̀nà ẹ̀sìn yìí, ìbáà ọkùnrin, ìbáà obìnrin, kí ó dè wọ́n kí ó sì fa wọ́n wá sí Jerúsálẹ́mù bí ó ti ń lọ lọ́nà tí ó súnmọ́ Damasku iná kan mọ́lẹ̀ yìí ká lójijì ó bá ṣubú lulẹ̀ ó wá gbóhùn ẹnìkan tí ó bi í pé Sọ́ọ̀lù Sọ́ọ̀lù kí ló dé tí o fi ń ṣe inúnibíni sí mi Sọ́ọ̀lù béèrè pé ta ni ọ́ Olúwa ẹni náà bá dáhùn pé èmi ni Jésù ẹni tí ó ń ṣe inúnibíni sí dìde ní ìsinsìnyí kí o wọ inú ìlú lọ a ó sọ ohun tí o ní láti ṣe fún ọ àwọn ọkùnrin tí ó ń bá a rìn dúró wọn kò sọ ohunkóhun wọn ń gbọ́ ohùn ènìyàn ṣùgbọ́n wọn kò rí ẹnì kankan sọ́ọ̀lù bá dìde nílẹ̀ ó la ojú sílẹ̀ ṣùgbọ́n kò ríran wọ́n bá fà á lọ́wọ́ lọ sí Damasku fún ọjọ́ mẹ́ta kò ríran kò jẹ bẹ́ẹ̀ ni kò mu ọmọ ẹ̀yìn jésù kan wà ní damasku ti ń jẹ́ anania olúwa pè é ní ojú ìran ó ní. anania. anania bá dáhùn pé. èmi nìyí olúwa. olúwa bá sọ fún un pé. dìde lọ sí tí a ń pè ní títì títọ́ ní ilé júdásì kí o béèrè ẹni tí ó ń jẹ́ sọ́ọ̀lù ará táàsù ó bá a ní ibi tí ó gbé ń gbàdúrà ní ojú ìran ó rí ọkùnrin kan tí ń jẹ́ Ananaya tí ó wọlé tọ̀ ọ́ lọ tí ó fi ọwọ́ bà á lójú kí ó lè tún ríran. Anania dáhùn pé. Olúwa mo ti gbọ́ ọ̀rọ̀ ọkùnrin yìí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn oríṣiríṣi ibi ni ó ti ṣe sí àwọn ènìyàn mímọ́ rẹ ní Jerúsálẹ́mù wíwá tí ó tún wá síyìn ó wá pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà láti dè gbogbo àwọn tí ó ń pe orúkọ rẹ ni. olúwa sọ fún un pé lọ sọ́dọ̀ rẹ̀ nítorí mo ti yàn án láti mú orúkọ mi lọ síwájú àwọn orílẹ̀-èdè yòókù àti àwọn ọba wọn àti àwọn ọmọ ìsírẹ́lì n ó fi oríṣiríṣi ìyà tí ó ní láti jẹ nítorí orúkọ mi hàn án. anania bá lọ ó wọ inú ilé náà ó fi ọwọ́ kan sọ́ọ̀lù ó ní sọ́ọ̀lù arákùnrin mi olúwa ni ó rán mi sí ọ jésù tí ó farahàn ọ́ ní ojú ọ̀nà tí ó gbà wá ni ó rán mi wá kí o lè tún ríran kí o sì kún fún ẹ̀mí mímọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan kan bọ́ sílẹ̀ lójú rẹ̀ bíi pẹ́pẹ́ ó sì tún ríran ó dìde ó bá gba ìrìbọmi ó bá jẹun ara rẹ̀ bá tún mókun ó wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn jésù tí ó wà ní damasku fún ọjọ́ díẹ̀ láì jáfara ó bẹ̀rẹ̀ sí wàásù nínú ilé ìpàdé àwọn júù pé jésù ni ọmọ ọlọ́run ẹnu ya gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní. ará ibí yìí kọ́ ni ó ń pa àwọn tí ó ń pe orúkọ yìí ní jerusalem tí ó tún wá síhìn láti fi ẹ̀wọ̀n dè wọ́n tí ó fẹ́ fà wọ́n lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà. ṣùgbọ́n ṣe ni sọ́ọ̀lù túbọ̀ ń lágbára sí i àwọn júù tí ó ń gbé damasku kò mọ ohun tí wọ́n lè wí mọ́ nítorí ó fi ẹ̀rí hàn pé jésù ni mẹ̀sáyà bí ọjọ́ ti ń gorí ọjọ́ àwọn júù gbèrò pọ̀ bí wọn yóò ti ṣe pa á ṣùgbọ́n sọ́ọ̀lù gbọ́ nípa ète wọn wọ́n ń ṣọ́ àwọn ẹnu odi ìlú tọ̀sán tòru kí wọ́n bá lè pa á ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbé e sínú apẹ̀rẹ̀ wọ́n sì sọ ọ́ kalẹ̀ láti orí odi ìlú. nígbà tí sọ́ọ̀lù dé jerúsálẹ́mù ó fẹ́ darapọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yìn jésù ṣùgbọ́n ẹ̀rù rẹ̀ ń bà wọ́n wọn kò gbà á gbọ́ pé ó ti di ọmọ ẹ̀yìn jésù ṣùgbọ́n bánábà mú un lọ sọ́dọ̀ àwọn àpọ́stélì ó ròyìn fún wọn bí ó ti rí olúwa lọ́nà bí olúwa ti bá a sọ̀rọ̀ àti bí ó ti ń fi ìgboyà wàásù lórúkọ Jésù ní Damasku ó máa ń bá wọn gbé ní Jerúsálẹ́mù ó ń wọlé ó ń jáde ó ń fi ìgboyà wàásù lórúkọ Olúwa ó ń bá àwọn Júù tí ó ń sọ èdè Gíríkì jiyàn ṣùgbọ́n wọ́n gbèrò láti pa á nígbà tí àwọn onígbàgbọ́ mọ̀ wọ́n sìn ín lọ sí Kesarea wọ́n fi ránṣẹ́ sí Tásù gbogbo ìjọ ní Jùdíà àti Gálílì àti Samaria wà ní àlàáfíà wọ́n sì fìdí múlẹ̀ wọ́n ń gbé ìgbé ayé wọn pẹ̀lú ìbẹ̀rù Olúwa wọ́n sì ń pọ̀ sí i nípa ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ bí Pétérù ti ń lọ káàkiri láti ibìkan dé ibì kejì ó dé ọ̀dọ̀ àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n ń gbé ìlú Lídà ó rí ọkùnrin kan níbẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Iniasi tí ó ti wà ní ìdùbúlẹ̀ àìsàn fún ọdún mẹ́jọ kò lè dá ara gbé nílẹ̀ pétérù bá sọ fún un pé iniasi jésù kristi wù ọ́ sàn dìde ka ẹní rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ó bá dìde gbogbo àwọn tí ó ń gbé lídà àti sárúnì rí i wọ́n bá yí padà wọ́n di onígbàgbọ́ ọmọ ẹ̀yìn kan wà ní jópa tí ó jẹ́ obìnrin orúkọ rẹ̀ ń jẹ́ tàbítà tàbí dọ́kásì ní èdè gíríkì ìtumọ̀ rẹ̀ ní èkùlù obìnrin yìí jẹ́ ẹnìkan tí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere ó sì láàánú púpọ̀ ní àkókò yìí ó wá ṣàìsàn ó sì kú wọ́n bá wẹ̀ ẹ́ wọ́n tẹ́ sí yàrá lókè ní ilé pẹ̀tẹ́ẹ̀sì kan lídà kò jìnnà sí jópa nítorí náà àwọn ọmọ ẹ̀yìn jésù ní jópa ti gbọ́ pé pétérù wà ní lídà wọ́n bá rán ọkùnrin méjì lọ síbẹ̀ kí wọ́n lọ bẹ̀ẹ́ pé kí ó má jáfara kí ó yára wá sọ́dọ̀ wọn pétérù bá gbéra ó tẹ̀lé wọn nígbà tí ó dé jópa ó lọ sí yàrá lókè gbogbo àwọn opó bá yíká wọ́n ń sunkún wọ́n ń fi àwọn ẹ̀wù àti aṣọ tí dọ́kásì máa ń rán fún wọn nígbà tí ó wà láyé hàn pétérù pétérù bá ti gbogbo wọn jáde ó kúnlẹ̀ ó gbàdúrà ó bá kọjú sí òkú náà ó ní. tabitha dìde ní tàbítà bá lajú ó rí pétérù ó bá dìde jókòó pétérù bá fà á lọ́wọ́ dìde ó pe àwọn ènìyàn ọlọ́run àti àwọn opó ó bá fa dọ̀kásì lé wọn lọ́wọ́ láàyè ìròyìn yìí tàn ká gbogbo jópa ọ̀pọ̀lọpọ̀ sì gba olúwa gbọ́ pétérù dúró fún ọjọ́ púpọ̀ ní jópa ní ọ̀dọ̀ símónì tí ń ṣe òwò awọ.